kí òfurufú kí ó wà ní agbede méjì omi kí ó sì ya omi kúrò lára omi ọlọ́run sì ṣe òfurufú ó sì ya omi tí ó wà nísàlẹ̀ òfurufú kúrò lára omi tí ó wà lókè òfurufú ó sì rí bẹ́ẹ̀ ọlọ́run sì pe òfurufú ní ọ̀run àti àṣálẹ́ àti òwúrọ̀ ó di ọjọ́ kejì. Ọlọ́run sì wí pé kí omi abẹ́ ọ̀run kí ó wọ́jọ pọ̀ sí ibì kan kí ìyàngbẹ ilẹ̀ kí ó sì hàn ó sì rí bẹ́ẹ̀. Ọlọ́run sì pe ìyàngbẹ ilẹ̀ ní ilẹ̀ ó sì pe ìwọ́jọpọ̀ omi ní òkun ọlọ́run sì rí i pé ó dára ọlọ́run sì wí pé kí ilẹ̀ kí ó hu oko ewéko tí yóò máa so èso àti igi eléso tí yóò máa so èso ní irú tirẹ̀ tí ó ní irúgbìn nínú lórí ilẹ̀ ó sì rí bẹ́ẹ̀ ilẹ̀ sì ṣú koríko jáde ewéko tí ń so èso ní irú tirẹ̀ àti igi tí ń so èso tí ó ní irúgbìn nínú ní irú tirẹ̀ ọlọ́run sì rí i pé ó dára àti àṣálẹ́ àti òwúrọ̀ ó di ọjọ́ kẹta ọlọ́run sì wí pé kí àwọn ìmọ́lẹ̀ kí ó wà bí òfurufú ọ̀run láti pààlà ọ̀sán òun òru kí wọn kí ó sì máa wà fún àmì àti fún àkókò àti fún ọjọ́ àti fún ọdún kí wọn kí ó sì jẹ́ ìmọ́lẹ̀ ní òfurufú ọ̀run láti mọ́lẹ̀ sórí ilẹ̀ ó sì rí bẹ́ẹ̀ ọlọ́run sì dá ìmọ́lẹ̀ ńlá méjì ìmọ́lẹ̀ tí ó tóbi láti ṣe àkóso ọ̀sán àti ìmọ́lẹ̀ tí ó kéré láti ṣe àkóso òru ó sì dá àwọn ìràwọ̀ pẹ̀lú. ọlọ́run sì sọ wọ́n lọ́jọ̀ ní òfurufú ọ̀run láti máa tan ìmọ́lẹ̀ sórí ilẹ̀ àti láti ṣe àkóso ọ̀sán àti àkóso òru àti láti pààlà ìmọ́lẹ̀ ohun òkùnkùn ọlọ́run sì rí i pé ó dára àti àṣálẹ́ àti òwúrọ̀ ó di ọjọ́ kẹrin ọlọ́run sì wí pé kí omi kí ó kún fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá alààyè tí ń rákò àti kí ẹyẹ tó máa fò lókè ilẹ̀ ní ojú òfurufú ọ̀run ọlọ́run sì dá erinmi ńláǹlà àti ẹ̀dá alààyè gbogbo tí ń rákò tí omi kún fún ní ọ̀pọ̀lọpọ̀ ní irú wọn àti ẹyẹ abìyẹ́ ní irú rẹ̀ ọlọ́run sì rí i pé ó dára ọlọ́run sì súre fún wọn pé ẹ máa bí sí i ẹ sì máa rẹ̀ kí ẹ kún inú omi ní òkun kí ẹyẹ kí ó sì máa rẹ̀ ní ilẹ̀ àti àṣálẹ́ àti òwúrọ̀ ó di ọjọ́ karùn-ún ọlọ́run sì wí pé kí ilẹ̀ kí ó mú ẹ̀dá alààyè ní irú rẹ̀ jáde wá ẹran ọ̀sìn àti ohun tí ń rákò àti ẹranko ilẹ̀ ní irú rẹ̀ ó sì rí bẹ́ẹ̀ ọlọ́run sì dá ẹranko ilẹ̀ ní irú tirẹ̀ àti ẹran ọ̀sìn ní irú tirẹ̀ àti ohun gbogbo tí ń rákò lórí ilẹ̀ ní irú tirẹ̀. ọlọ́run sì wí pé ó dára. ọlọ́run sì wí pé jẹ́ kí a dá ènìyàn ní àwòrán wa gẹ́gẹ́ bí ìrí wa kí wọn kí ó sì jọba lórí ẹja òkun. E àti lórí ẹyẹ ojú ọ̀run àti lórí ẹranko àti lórí gbogbo ilẹ̀ àti lórí ohun gbogbo tí ń rákò lórí ilẹ̀ bẹ́ẹ̀ ni Ọlọ́run dá ènìyàn ní àwòrán rẹ̀ ní àwòrán Ọlọ́run ni ó dá àti akọ àti abo ni ó dá wọn ọlọ́run sì súre fún wọn ọlọ́run sì wí fún wọn pé ẹ máa bí sí i kí ẹ sì máa rẹ̀ kí ẹ sì gbilẹ̀ kí ẹ sì ṣe ìkáwọ́ rẹ̀ kí ẹ sì máa jọba lórí ẹja òkun àti lórí ẹyẹ ojú ọ̀run àti lórí ohun alààyè gbogbo tí ń rákò lórí ilẹ̀. Ọlọ́run sì wí pé kíyèsí mo fi ewéko gbogbo tí ó wà lórí ilẹ̀ gbogbo tí ń so èso fún yín àti igi gbogbo nínú èyí tí í ṣe igi eléso tí ń so ẹ̀yin ni yóò máa ṣe oúnjẹ fún àti fún gbogbo ẹranko ilẹ̀ àti fún gbogbo ẹyẹ ojú ọ̀run àti fún ohun gbogbo tí ó ń rákò lórí ilẹ̀ tí í ṣe alààyè ni mo fi ewéko tútù gbogbo fún ní oúnjẹ ó sì rí bẹ́ẹ̀ ọlọ́run sì rí ohun gbogbo tí ó dá sì kíyèsí dáradára ni àti àṣálẹ́ àti òwúrọ̀ ó di ọjọ́ kẹfà.